bo soko yo bobo santa bàbá mi cross pose ọmọ mi gere bobobo sontaya bàbá negere bobo sentari ya. ma ó yẹ kí n ti ẹ̀ sí fìlà mi ni kí n fi kí n sí wíìgì kí n fi fìlà sórí. ṣe bàbá sí bàbá sí gẹ́gẹ́ gbogbo sàtọ́ ọba yàgà bàbá. olúwa ẹ ṣé o olúwa ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé olúwa ẹ ṣé o olúwa ẹ ṣé olúwa ẹ ṣé o olúwa ah wo mo ti bẹ̀rẹ̀ báwo cross post ẹ pásítọ̀ Abel àti ìgbé pásítọ̀ kúrò lórúkọ yín o is biblical and you go to when you are coming to this platform please help me to navigate this message to the youth, to a lot of Christian, to church. Please, you need to listen to this. You need to listen to this because I, Pastor Ebed Amina, preached one uh, message about people who pray against their enemy. Pastor Damina is against people, the Christians who praying against the enemy. It's biblical to pray against your enemy. Bible even says you should pray for your enemy. But it's not telling us the kind of prayer we should pray. Do you understand? And whatever anybody do to you, exactly what they are going to receive. The Bible said, we should give and we shall receive. Whatever you portion, whatever you use for portion things for people, the same way it will come back to you. Give, it shall be given back unto you. Full measure, press and shake together, running over. Okay? It's biblical. Let's start. Heavenly Lord, we want to start again. Take under control. We want to answer Pastor Damina because Pastor Damina is like some part, I mean, some politicians, some evil people or corrupt people, they pay Pastor Damina. He's like, that's how it looks to me. To mislead people, you know, to tell people because, <laughs> so that they will not be praying again already. There's a law that ban people in exam when you speak. Now spiritually, they want to systematically ban our youth, the Christian, so that they cannot, <laughs> they will not be praying against the wicked ones in the country. Oh Lord, don't let any man or woman evil to brainwash people in our country. Set our people free, oh. Anointing to pray fervently more than before. Let the anointing be released unto us. Now, I was on the bed and I saw the message. And let's go there. Okay? Pastor Damina is alive. People have to pray we start from I'm going to start I'm not going to read this place completely but I'm going to read from the book of Isaiah 24 all right I'm going to read many places for you but I start with God according to Bible that we believe okay so in this Bible verse of Bible Isaiah 24 verse 6 verse 6 to 23 is a very long verse When you look at it, God speaking, but I will start from that verses. So God has a pronounce. Listen, please hear this. Some of you, they are brainwashing you now. I'm telling you, share this show. Eh? Because there's some people they want to paralyze and they know only thing that can destroy their plan you you understand me now on social media is to be brainwashing people don't curse it's against the law don't forget that already there is a law in Nigeria that said if you speak any ill against the government if you com I mean if you complain about anything that they are doing then you are you are going to be sued you are going to face <laughs> the judgment of your life all right and don't don't forget any mouth that be shut your destiny will be closed down ogbó àbò down can you hear me so jẹ́ n sọ ní ah i want to damina is not speaking yorùbá òyìnbó yà máa jẹjọ fà mí okay eh? so share i'm not joking let's go to the book of isaiah four twenty-four isaiah twenty-four verse six to twenty-three but i will read only one verse because the course is is more just to tell you that is God speaking. So God has, a, I mean, pronounced a cause on the earth. If people are paying for what they have done, people are doing what? They are paying for what they have done. That if people offended you, example for before I preach. Before I preach, Pastor Damina, before I preach to you, Example, if there is no, if enemy, God wants your enemy or your enemy to go scot-free. Everywhere in the Bible, for you to, even when you read Deuteronomy 28 also, you see that from 1 to 40, a blessing for the people who do the, I mean, the right thing. Cause, I'm just telling you that anybody praying against enemy, enemy father die, is turned from the shrine. It's not from the altar of the devil. Pastor Damina, you are saying blasphemy. It's wrong. A cause of from the, I mean, cause from to the enemy is biblical. Bible said, anybody that curse me shall be cursed. Those who are, that word is for, is for the righteous people. When the evil one lays hands on the good one, I mean on the good people, that then they are going to be cursed. But curse is upon the wicked. Curse is biblical. God curse whatever Bible pointed to us to do, so we have to do the same. Okay? Bible said by on this me, this verse of Bible. Olórí burúkú ní gbogbo ẹni tẹ́ fi hatred wọn fún mi. Bóyá tòtòrí mi náà máa sọ pé don't curse. We are going to curse enemy. The bẹ́ẹ̀ ni those of you that you are living in Nigeria. <laughs> the enemy want to rope you, patapata, you, they will be doing evil to you. The prayer, they will tell you not to pray evil prayer because they are ready to do. There's some, there's some, I mean, some legions are coming. They are ready to do evil to you. You will not have weapon. You know, when, it, I mean, when you are a Christian, you use gun. If you kill people with gun, you are, you will commit murderer. You understand me? And the evil ones, They use gun, they use bad thing, they use a lot of weapon, you know, they use woman logo. Okay? Demons cause, cause innocent people, cause the righteous. So the righteous, don't be foolish. Open your mouth. The Bible says we should be wise like a snake and be gentle like a dove. They have been using this to curb you as a child of God. The evil one will do evil to you. You cannot kill them the way they used to kill people's family. You cannot rob the way they used to rob people. You cannot do slap them, harass people the way they harass you. And still yet to pray and pray and ask God to destroy them. They will be telling you now that don't pray against any evil. It's from the altar of the darkness. It's a lie. Okay? Don't, let me tell you, Pastor Damina is hired by the politicians. Damina is working for politicians. I can see through and I can tell you now. Okay? The message I watched today, listen, let me play it for you before we read. He used everything. Gbogbo kololo. Pastor Damina is even using eh kí Bible those uh, Bible um automatic words, you know. And he will be telling you, baby, read for me. It's not baby that is reading. They put it like that. They, if I want uh, my Bible to read for me now, I can put it there, and then it will read it. Pastor Damina will be telling you, baby, read for me. Baby girl, read for me. As if it's, bóyá ọmọ ẹ̀bí daughter ló it? It's a lie, yo. Oh. It's not anybody that is reading the Bible. Mo tẹ̀lé fi sí kan sí. Tolúwa ni please come and put this thing in the clean for me let the bible be reading then let the bible be reading himself let google be reading google be reading for damina and be say my baby girl read for me pastor damina you are saying blasphemy politician paid you politician paid damina to be saying blasphemy to call people yes i can see things now they want you you christian they want to shut up your mouth The evil ones they are killing, they're using sham, they're using barbarity. And they'll be telling you, your prayer, everything you are doing now is condemned. By Damina, ọmọ náà ni wọ́n rán síná. Tó bá la pé ọmọ náà Politician That's what they do. They send your children, they send your people, they pick one of one counterfeit that ó dájú you or láàrin you. Wọ́n bẹ̀rẹ̀ sí ń lo ègé sí Let me sing this song for you. Ọmọ la lámì rán síná àwọn olókọ̀ọ́ náà máa mi gbà yẹn bàbá yìnyín sí wọn bí sọmọ sílẹ̀ o ara ló ń ta wọn wo a time is coming they are coming for second time ètè rí bàbá bìrìbìrì lẹ rí <laughs> ẹ̀yin máa rí bìrìbìrì i'm telling you i can see things for you now ṣe ẹ ṣì ń ṣòro iṣẹ́ mi you are still going to gbà you better join this platform now before it's too late because ìgbà tó bá padà dé lẹ́lẹ́kejì you go know okay you go know the second time ṣé bó ṣì ṣe fún yín <laughs> now let me tell you tolúwa ni mí ní tí mo sọ ni pé bá mi gbé bá mi mú kíní mo fẹ́ fi sí automatic reading yeah yeah fi kọ́kọ́ bá àṣàyà bí tí mo fi sí yẹn so let later máa fi sí Deuteronomy máa fi sí àwọn other places mo fẹ́ kà. Um, Isaiah mm. twenty four. wọ́n máa sọ you? they will tell you don't pray don't do anything because they want ogun ni àwọn ológun wọ́n dẹ̀ máa fògùn bá yẹ yín now the only thing that is saving you now is you, you open your mouth and pray they want to cancel it wapata they want to cancel prayer no they even want to curb the prayer also the way they curbing you that they will turn all of you to nonentity and they have bad thing for you yes i'm telling you go at this junction holy spirit is even toxicating me is one allow me to talk Don't let me tell don't forget though that I love the government that is there. But the spirit of God that is in me now is just telling you before it's too late. It's not going to affect me, oh. So when it started affecting you, if you want us to speak, then it's too late. Don't for, don't support me. You better support me now before it's too late for you. Isaiah 24. See, the Lord is going to okay. Okay, Do you know? sọ pé baby gan. Oh yeah, babies. read for me. Mo mọ̀ oh sorry verse kí verse kí ni mo fẹ́ bẹ̀rẹ̀ náà um, verse six let me read from verse six. Hold on. Pastor Damina. He will ruin its face. I think let's start from beginning. Okay, let's start from beginning. So, baby, read for me. <laughs> Baby, Pastor Damina. Pastor Damina is a counterfeit. They paid him. Oh. You Christian, if you allow him, if you like, don't pray. He has stopped already to automatically they stop tie your tithe and offering. Again, they tell you not to pray that. Anybody saying, my enemy die by fire, die by fire, it's because they want to they want to ruin you and they will sit telling you to pray for them. You understand me? <laughs> they said, it's not by biblical. They paid though, and Damina is going to be paid. and that time already, <laughs> you'll be gone. You better, you better open your eyes. I'm telling you nothing but the truth now. It's coming from the altar, of, <laughs> from the throne of God, from the throne of, from the throne of God. Oh yeah, gbọ́. And scatter its inhabitants. It will be the same for priest as for people, for the master as for his servant, for the mistress as for her servant, for seller as for buyer, for borrower as for lender, for debtor as for creditor. The earth will be completely laid waste and totally plundered, the Lord has spoken this word. The earth dries up and withers, the world languishes and withers, the heavens languish with the earth. The earth is defiled by its people. They have disobeyed the laws, violated the statutes, and broken the everlasting covenant. Therefore, a curse consumes the earth. You see God. You see all this? God speaking. according to what Bible telling us that God is speaking, right? So the point is, God is biblical to pray against your enemy for God to destroy them. Um, you see, a lot of people now they are afraid the only weapon left you, that means that remained at this juncture. The only weapon you have now is your prayer is your mouth. Okay? Is the you know? <laughs> the Bible says, as it shall be given. Knock, the door shall be open. Far you shall see. Okay? And now Damina is saying that a Christian that is praying, God, destroy my enemy, destroy my enemy. The prayer is from the pit of hell. It's a lie. Are you with me? Pastor Damina Damina is being used by the politician just to curb, to hold the hands of the, the warriors, the competent, the soldier of God, to render them useless. And let me tell you, a Christian that cannot pray against the enemy also, the enemy They are working against you. Those who work against you, what do you have to do against them? You, you have to work against them. The people who hate you, you understand me? You don't have to continuously show their love. Some these wicked souls, their heart is eating. They sold it to the devil. Nobody, they, they don't care. Damina have told the whole world that there is no heaven. There is no God is not a Christian. Damina is, is like a counterfeit now. Damina is like saying blaspheming and being paid by demons that actually want to take over the hand, the heads. Seriously. If he's talking about, he started with the offering and tithe. Let's continue. I don't like this uh, the something. Let me just read it myself. You see, in tó ń ka nǹkan fún Damina nìyẹn Google will be reading for you. Because ṣe àti ń pè ń Damina, ṣe ń pè ń pàṣọ Damina ń sìn. Ó máa tó Therefore, cause consume the earth. The people must bear their Q tip, therefore heads toluwa ni come and read it come and read it read just read the eh, King James version for me read this one read from verse six abi from verse five this one a bit more wà then you now open to Deuteronomy again. The earth is defiled by its people. They have disobeyed the laws, violated the statutes, and broken the everlasting covenants. Therefore, a curse consumes the earth. Its people must bear the guilt. Okay, good. People must do what? What I'm trying to tell you is this. That God is, I mean, support, support cause on the enemy, on the wicked. When God is referring to the head, he refers to the wicked souls. He refers to the killers. He refers to the terrorists. refers to the kidnappers. refers to the fraudsters. refers to those who are evil in the society. Okay? So, curse is biblical. When a child of God, let me tell you now, let me use another example for you, Damina. Pastor Damina, you know I call you pastor now, it's a title anyway. I cannot call you evangelist now because you, I heard one you said, um, that one a little bit, you said um, the, anyway, sir. let me do it after one and uh, one after the other. like a, uh, a country like Nigeria, gun is not legalized. Nigeria gun is not legalized. Is it it? In Nigeria, gun is not legalized. But the wicked, I mean, some people, they say they have license, they collect license, they have license to get, to use gun to protect themselves. And the, the gun is just like he caused. it kill, it destroy. All right? The country also, they have a lot of weapon against the enemy of the system, isn't it? The country, the government, other weapons against the enemy of the system, isn't it? If cause is not necessary for your enemy, the government also should not order any weapon against the enemy that destroy their that destroy the system. The government, the police of any country should not use gun. Should not even charge the wicked souls, the criminal to court. They should not be arrested. If cause on the enemy is not needed, gun, weapon also is not needed by any country to fight crime. So if the country, the government of any country that have crime, even those who don't have, who have lesser crime, they still have a lot of weapon to fight those few crime criminals. Why? Why can't you use prayer? Your prayer as a Christian is our weapon against the enemy. Why must you be telling people that they should just be praying that any prayer when you say your enemy should die, your enemy should die? That is that selfishness. What do you mean? The enemy. The enemy are selfish. Enemy don't love you. That's why they are wicked to you. That's why they destroy your sweat. That's why they kill some people's father. That's why they kill some people's children. That's why they kill some people's family. Those who don't have fear of, who don't have, I mean, who don't care for you. As a Christian, you are not being made for to be a fool. You are not a fool. Really, the Bible says we should be gentle like a dove, but we be wiser like a snake. We have to use our brain. Praying against the evil ones is biblical. If you are a Christian, you are under my voice today. I want you to share this and let people know. A lot of people now, they want to ban you. They want to rob you. They want to shut your mouth down. When you are praying against the wicked souls, there is it's like a taboo. And the governments, they have not stopped arresting criminals. They have not, re or re I mean, stop recruiting police, recruiting, you know, even soldiers to fight the war. Why must Tamina saying that people should stop, I mean, praying against enemy? Anybody, if you continue to romance your enemy, the enemy will finish you up. If Nigeria has started a long time to be cursing the enemy, and if the Christian, let me tell you, devil curse you every day if you don't know. Go and check those people that practice eh, àwọn Ìjẹ̀bú àti ibi tó máa ti mọ̀ sọ̀rọ̀ yẹn èpè àwọn tó máa ń gbòòrò tó máa fẹ́ kọjá èpè ló máa fi ń jà they cause even those people doing bad bad thing tó bá ti fẹ́ gbòòrò tó ń fẹ́ kọjá ó mọ nǹkan tó máa ń sọ tó bá kàn déédéé rí pé ẹnìkan lọ tọwọ́ wọn ò bá ẹni yẹn láti nà lóògùn àbí láti ṣèkà fún àbí láti gun ní mákẹ́jẹ̀ àwọn ọ̀bẹ tán ti rẹ tán ti rẹ májèlé sí you know what they do they will cursing the person they start cursing ẹni yẹn ò ṣẹ̀ wọ́n wọ́n kàn believe pé kò respect wọn tó ni ẹni yẹn dẹ̀ lè má mọ̀ that person may not even know maybe they are doing anything there You understand me? They just take people for, for granted. They cause innocent people. Talk less of you, child of God. Eh? There are people, some evil people, they tell you, hey, eh, just be praying for the enemy. I pray for enemy enough. I'll cause enemy to snag off. I'll cause them secretly. Okay? So the Christian Christendom, if you any day you want to do revival of a one one evil people, don't bring them on social media. But even you can bring them, Don't pray for Satan. But is Satan your father's, I mean, your relative? Satan that, that I don't love you for anything that is disturbing your life? Tó ba ye ẹ jẹ́? Àbí tó tiẹ̀ ti ba jẹ́ kọjá rẹ́dẹ̀ẹ́dẹ́? Wọ́n máa ni kó má ṣe pé fún. Wọ́n máa ní the prayer is from the pit of hell. Damina are paid. They pay Damina. Been paid. Or you have been promised to shut up some people to attack. Bẹ́ẹ̀ni, I bet you the government mi ò mọ government to jail ó lè jẹ́ old government ó lè lè jẹ́ new government some people paid him and they promised him all this counterfeit preaching tó ń preach kò lè break record ó kàn máa ba record ara ẹ̀ jẹ́ ni tó bá rò pé gbogbo nǹkan tó ń sọ yẹn fẹ́ ṣe break record yes even the okanka the ok the okaka the ogbonis ogboni kirikan kirikan they they are all serving the lord they can be serving your god he even said that eh Yeah, you the the shrine that they also serving the Lord that they use um, pinji bear abikilope feather they use red, uh, red clothes and use uh, black clothes and kini egbe so he put those things together and now said okay he said they are also serving the Lord why the, the Almighty God why can somebody kò mú ẹyẹ odidi yẹn ó mu mú ìyẹ́ ẹdìyẹ àti ìyẹ́ pẹ́pẹ́yẹ àbí ìyẹ́ kíní kan àtàṣọ pupa ó wá bìbì lítò ọlọ́run and then you are praising those ones you are seeing that they are losing you you losing it you are still saying that they are doing the right thing when they use that to compare to, to you know to appeal to I mean if they put that down and they say this uh, is their God they are belittling your God if you don't know you are saying God is a big one and they are they belittle it they want to sọ pé dìyẹ ni wọn gbódìdẹ dìyẹ ìyẹ dìyẹ gbogbo tó dọ̀tí ni wọ́n á fi those dirty things they are now using that even ibi tó bá fẹ́ ṣe gan wọ́n á da gbogbo ìdọ̀tí síbẹ̀ wọ́n máa sọ pé ọlọ́run yín nìyẹn àbí tọ́lọ́run wà nìyẹn then they are dirty your God I mean I don't understand o Damina nítorí I don't know how to put it èyí tí mo kàn fẹ́ sọ fún ẹ Damina stop your bullshit you are, you are getting that of mine. don't say that people people should not pray again because I noticed that they are also saying that to me that's why olórí burúkú kọ̀ọ̀kan tó bá ti wá sábẹ́ platform mi tó bá wá yàn yín tí tó bá ti mọ̀ pé wọ́n gbéṣẹ́ wá fún ẹni because they are using it now so that people will shut up I will shut up when they are doing evil to me or doing evil to others or to the Christians. We are not going to agree. It's a taboo. It's a system. You, you are not wiser than God. Let me tell you. I can shut up my mouth. But I God says, you know, I will not shut up. Me ni, me ni dákẹ́. Esther ni me orúkọ mi gangan tún jẹ́ star okay you cannot spoil you cannot use system to to to track everybody down when they are going to pay you you have condemned kí ni wọ́n pè let me just tell you the truth a time is coming when tí wọ́n bá ti fẹ́ ṣe election ẹlẹ́ẹ̀kejì hmm. tí n bá kúkú já yín sí mi kò mi ò sọ pé kẹ́ ẹ wá sanjọ́ fún mi ọlọ́run máa sanjọ́ fún mi ṣó ti yé they are working for two thousand ọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí àwọn èèyàn kan ti ń ṣiṣẹ́ for two thousand and twenty three wọ́n máa rẹ́ndà gbogbo yín ṣiṣẹ́ wọ́n dẹ̀ máa tọ́ṣọ yín some of you gan ẹ máa fẹ́ gbógun jẹ and they will tell you pé ẹ gbúdọ̀ pray against against the enemy Koko Zaria mo rí lẹ́ẹ̀kan ó fọ́ ìgò mọ́ èèyàn lórí ó ti ń pa èèyàn àti sọ gbogbo ẹ̀ pátápátá kò sí nǹkan kan tó ń ṣe sí i ò ń gbọ́ they kill the father of my baby wọ́n ti máa ma sọ pé o oh, gbúdọ̀ ṣe pé o oh, gbúdọ̀ ṣe pé wọn ò dẹ̀ fún gbogbo ẹ̀tọ́ mi wọn ò fún mi gbogbo nǹkan wọn ìkàwé náà ṣe fún ẹ lóríṣiríṣi àwọn gọ́ọ̀mẹ̀ntì gan wọn ò gbèjẹ́ torí wọ́n fẹ́ bẹ gọ́ọ̀mẹ̀ntì ẹ̀mí máa ṣe ìpè ẹ̀ máa ṣe pè fún àwọn ọ̀tá èṣù má ṣe pè fọmọ má ṣe pè fọmọ dàrẹ́tì o pé kó dá orúkọ ọmọ ẹnìkan irú èmi báyìí máa sọ pé gbogbo ẹni tó bá lò máa pa mí olúwa pa ìdábẹ́ tọmọtọmọ bẹ́ẹ̀ ni o ẹni tó bá lò máa pọmọ mi olúwa jẹ́ kẹ́dábẹ́ ṣòfò tọmọtọmọ bó ṣe máa jẹ́ nìyẹn èmi ò ní pa ọmọ èèyàn mi ì dẹ̀ ní bayé ọmọ ọlọ́mọ jẹ́ bọ̀ tó bá kọjú mọ́ ọmọ ọlọ́mọ àbí tó ṣe kàkan tó wá ní pé wọ́n máa gbàdúrà fún ẹ kò ní lè jọ èpè máa ń jẹ́ káwọn stop ẹ mọ nǹkan tí àwọn ọmọ do you know why the people olden days they are afraid of wọn ní kán fògùn búra kán fi ìṣọ̀gùn búra bí Fẹlá ṣe sọ́gbà ẹ̀ you know why they are afraid of them because èpè wà me, it's a curse nobody want to be cursed. Nobody want to be cursed. Especially people who are strong. Some people are gifted. Do you understand me? When they decree a thing, it will surely come to pass. Do you understand? And such people, they want to wọ́n máa fẹ́ when your àwọn èèyàn burúkú sí wọn láti máa dè wọ́n mọ́lẹ̀. Kí ló tún kù? Irú àwa, a lè èèyàn kọ̀ọ̀kan yàtọ̀ sọ́lọ́run. Tábà lè gbàdúrà fẹ́ ṣù, ká ṣépè fún, ká gbá ìkómọ lórí. Eh? kilotuku, You can see the babalawos, they will come out, they will be cursing. pa, pa, pa, pa, they will be doing shere shere like this. And in churches, they are telling you not to pray, that you not pray against your enemy. If Damina is not enemy, why is he telling you not to pray against enemy? If you are not enemy, when people are praying against enemy, why are you afraid? People are planning to do evil to you. Especially moving sorrow lára nǹkan tó fi kí mi dáhùn nǹkan tó fi ná gbé platform mi wálẹ̀ ó ti pẹ́ tán ti ń bá mi sọ wọ́n ti gbé ìbọn ẹnìkan sọ pé òun FBI ní ìlú Amẹ́ríkà ń gba ìkéde ṣe FBI security officer kan báyìí ni ni wọ́n bẹ̀ sí mi gbà lamẹ́ríkà ló ṣe live show pẹ̀lú mi ó pè sórí ó pè sórí fóònù mi do you understand nígbà yẹn mo gbé fóònù nọ́mbà mi sórí social media wọ́n máa ń pè wọlé ó dẹ̀ pè wọlé sórí fóònù mi yẹn ó pe fídíò ó dẹ̀ fi ìbọn wọ̀ mí ní life life threatening me and it's a Nigeria but ó ń rap bí ọmọ bí ọmọ America Nigeria ní black ọmọ Nigeria ó dẹ̀ dá mi lójú pé security ni but ó pè rẹ̀ ní FBI ń gbà yẹn ṣé FBI máa gbé ìbọn jáde fún mi lórí live chat FBI ṣé ó máa gbé ìbọn jáde fún mi lórí live chat ẹ mọ nǹkan tó sọ ń gbà yẹn do you know what he said ó ní stop causing people children mo ní kò ní dáa fún ẹ mo ní why do you tell me to stop did I cause anybody children I pray to God I said those people who are after my children who are after my life who are after my daughter oh Lord destroy whatever they wish my daughter oh Lord let it be their own children portion hey eh? they say I should stop ẹ ti gbọ́rú ẹ̀ rí àwọn ṣọ́ọ̀ṣì tó ń gbàdúrà iná PMFM bí àwọn churches kan náà máa gbàdúrà gbogbo yín náà fẹ́ shut up o bẹ́ẹ̀ ni mo sọ fún yín nínú àwọn pásítọ̀ yín kẹ̀dẹ̀rẹ́ náà tẹ́jọjọ wáyé náà some are favoured some are what they are favoured because wọ́n ti gba rìbá they are into èyí tó bá wà occultic already they will be protected because already they are two-faced ni wọ́n they are already occultic so If the church, the pure one, the pure God is not working for them now, the occulting will be working. You'll be seeing that, ah, ah kí ló dé tí work fáwọn kan tí ó work fáwọn kan. A time is coming like that so gbogbo weapon yín ni wọ́n fẹ́ I'm not saying you should be collecting money and not helping the cities, not helping the country. All your weapon, the enemy want to damage it. Are you with me? All your weapon, the enemy want to damage it and they use your shoes part of your people to call Christian to like owó òun náà ni Damina just like the way they use my son against me that time they use my son against me all this dimension of evil demonic destroy it with your prayer I'm getting upset yes if you like fight me oh. huh? Ah? what they have for you ni mò ń sọ some people be saying that wọ́n gbàjà ẹni wọ́n gbèjà mí o but they want to destroy you. Damina said anybody praying selfish prayer that's why we're some some crazy people when I come on social media they want me to be praying for that. I'm not going to they are not giving me star they are not giving me support they destroy my platform The I'm in Canada. They hold me down for these years. They stole my money. I complained. They told me to accuse. They told my complainant to accuse. They sued me to courts. After stealing my money, all the APC member, those hooligans. And after that, they killed of my baby on it. They are not giving me money and tell me, forget okay go and be doing your business i have money to take care of your ọmọ òkú ọ̀hún tí wọ́n ti wá bàbá ẹ̀ i'm still praying o oh lord please avenge me they will tell you to shut up the same thing they are doing to you christian ò ń gbọ́ majority there carry the vote tẹ́ bá jẹ́ lára yín ni wọ́n yàn wọ́n ṣe yan ọmọ mi tì mí tó yan gbogbo ara lé mi tì mí àti màmá àti àti gbogbo ẹbí pátá wọ́n fi bá mi jà wọ́n wá ní kí n má gbàdúrà gbogbo ẹni má sọwọ́ àtẹni bá gbowó láti gbé ogun tì mí láti bá platform mi jẹ́ láti bá tọmọ mi jẹ́ ó máa gbé gbogbo ọmọ ẹ sí gbàdúrà tó korò ìbínú ńlá the enemy are playing your intelligence they are playing on your on your intelligence the wicked they are playing on your intelligence i'm not saying the wicked should not be slain but the wicked want to slay the good yes this is what i've been doing the wicked want to slay the good people just because of power The wicked want to destroy the righteous just because of the things of this world. And they want to shut up your mouth. The English people say the mouth that been shut might have been closed down. That been shut up. The destiny will be closed down. Ọpẹ́lọpẹ́ àdúrà tó bá tún ní ká máa lọ gbàgbà àdúrà mọ́. Ẹ má gbàgbé o. Ọba kan ní pé kí wọ́n má gbàdúrà mo sọ fún Daniel Daniel ṣe kí ni ó wá ṣí window sílẹ̀ ó wá gbàdúrà wọ́n lọ fẹjọ́ sọ àwọn olùfisàn jọjọ ṣiṣẹ́ pọ̀ wà wọ́n jù sínú wo kìnìún kó tó dénú wo kìnìún Ọlọ́run sọ di èèyàn kìnìún ìgbà tó wáyá ó jáde ó bọ̀ ọ́ torí pé ó ti pe Ọlọ́run síwájú ọjọ́ ogun náà tó bá pe ọlọ́run tó bá ní kó dákẹ́ àwọn tó ní kó dákẹ́ yẹn wọ́n máa sa ògùn ni o bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bá sọ pé if you have power of God in you ògùn onírọ̀ ẹ̀ Damina is working for Babalawo now. He's working for politician that evil one, the one that wanted to destroy the nation. Yes. They systematically condemning whatever you are doing. You are looking at Damina. Damina is evil from the pit of hell and he systematically honor àwọn wá sọ pé òun preach people kó máa pọnà lẹ́nu a ti rí àwọn tó pọnà lẹ́nu jẹ lọ kó máa ó pọnà lẹ́nu kí ló ń pọ̀ kí ló ń preach ó kàn ń sọ òyìnbó òṣì ni òyìnbó òṣì ló kàn ń sọ you are same blasphemy. I opened the script, script for you. The people who did that now, they may be here looking at me. I said this in peace. now àwọn few people tó máa wá sórí platform náà máa fún mi ní seven seven like seven kìíní kan wọn ò fẹ́ kí n sọ̀rọ̀ mọ́ ni ẹ fẹ́ ẹni tó wá lóun ní gbómi ọlọ́run máa fàjọba ẹ̀yà kì í ṣe mí sọ pé gọ́ọ̀mẹ̀ntì o ẹnikẹ́ni tó bá sọ pé òun ò ní gbóhùn mi òun ò fẹ́ gbóhùn mi ọlọ́run á fa ìjọba wọn ya gbogbo ẹni bá bá mi jà ọlọ́run á bàjà I'm just telling you open your mouth pray wide pray more Pray against the enemy. Do, pray, against, pray against the enemy. The Lord is watching. Pray against what? Against enemy, especially enemy of your life. Let me tell you, enemy wọn ò fẹ́ kó fulfil destiny and they want to fulfil destiny that's why wọ́n máa ń sọ fún yín wọ́n ti fi gbogbo yẹn kí ìwà dá wọn ní ẹ ọ̀tá òkín àwọn èèyàn rere òkín pẹ́ láyé èèyàn burúkú ṣé ayé jẹ́ tèèyàn burúkú ni ọlọ́run ló dá ayé àti ọ̀run please i don't want to preach i'm talking so it's biblical for god cause is a biblical on the enemy the earth became enemy of god ayé àwọn ìka ènìyàn they became enemy of god and god caused them okay so if god can cause, why me why wouldn't i cause? if go say bless are those ah jẹ́ n tún ṣí síbi mú let me open the Deuteronomy again Amo. oh God sorry. You see, I'm op I open. Let me start from Deuteronomy. This room is a little bit dark, but don't mind. I'm just in my room, okay? Nínú yàrá mo wà. Deuteronomy chapter twenty eight mo wà báyìí. Mo bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní. He said, blessing for the obedience? kò ń ṣe obedience politician o kì í ṣe àwọn ọmọ Peter Obi o blessing that's the title for the obedient àwọn ènìyàn tó gbàgbọ́ blessing for me blessing for Bọ́lá Fọláṣadé together with Olúwaṣeyì fún mi ọmọ tó lówà fẹrẹ mẹlẹkùn Fọlá I mean Ayọ̀mídé tó lówà ní mi Jésù tó fún mi Sarah ṣètìyé àti àwọn ọmọ mi tó kà àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé listen only if you if you full obey, obey the Lord your God and carefully follow all his commandments. I will give you today the Lord, Lord your God will set you high above all nations on earth. Okay? When they say they want to set people high, some people will believe that you are going to be a Dangote or you are going to be even richer than the richest man in the world, okay? I, that you your truth will be pure. You, are you getting me? Your truth will be pure. Let me tell you, any battle, any ogun tẹ́ bá ń gbé bọ̀, èpè la máa fi dismantle yín ìjẹ̀bú a máa ṣèpèdè àwọn ológun a máa ṣèpèdè àwọn àfa a máa ṣe kàfájà àdá yàsín àlùbáídé àbíkínà ló ń jẹ́ the muslim there is a course in alukran tó ń pè ní yàsín yàsín is a course àlùbáídé àbí tó ń sọ pé ànábì kan tó lọ ńgbà tí wọ́n gbógun tì e course if anybody telling you if any Catholic pastor not telling you don't course. it's from the pit of hell pray against her she have been bribed she getting money from yes, from the from the oppressor, from the evil ones that actually want to take over and want to ruin your life. I'll tell you nothing but the truth. When it is time for me to say the truth, I'm not I'm not going to be afraid or to say the truth. Okay? They want to derive you from your rights. They are deriving you from your rights. And some people, not that they have law that that I mean that curb those evil ones. They want to derive you from doing this, doing that. And they want others are doing evil against you. Correct yourself. You don't want, you want cause to, to stop. If you want, the Almighty God knows that you are going to face trouble. That's why He created and knows that some the some of the enemy are very stubborn. They are not going to relent. So bọ́ni pa no retreat no surrender. Enemy kan wà bẹ́ẹ̀ tí wọ́n bá parẹ́ wọn kì í kọ́ ní dẹ́yìn. Wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ kan wọ́n ṣe fún kò sẹ́ni tí wọ́n ṣe fún wọ́n ṣe fún Mósè wọ́n ṣe fún ọmọ Ísírẹ́lì some enemy if they don't finish if they are not finished they are not wọn kì í relent wọn ti sí àyà i tell you so to o bá dákẹ́ let me tell you <laughs> To o bá dákẹ́ tí wọ́n ní má pàdúrà yẹn mọ́ torí pásọ̀ kan sọ̀rọ̀ inú inú máa yẹn ti ń mi mo ti mọṣẹ́ tó ń ṣe Damina you are you you are from the pit of hell you are paid by evil ones. Can you eat right? You are asking me, sweetheart. You want to eat and you are asking me, can you eat? You cannot finish it. Check it. Maybe there's still chicken in the oven. Eat, my darling. Eat. God bless you, sweetheart. I love you. Olówó orí o kò ní bàjẹ́ fún ẹ. Gbogbo àwọn tó tájẹ̀tì Ọlọ́run máa bá mi fọmọ wọn. En tó ba ní En tó en tó àwọn ọ̀tá tó be bẹ̀ sí ma máa ma máa fi wọ́n ṣòfò. Gbogbo ẹni tó gbogbo ọ̀tá tó ń bẹ̀ sí tí ò tí ronúpadà tó bá ronúpadà lánàá àbí kí tó bẹ̀rẹ̀ ọ̀rẹ́ yìí ọ̀run máa dáríjì ṣùgbọ́n tó bá tí ò ronúpadà ọ̀run máa fi wọ́n ṣòfò pray against your enemy let me continue prayer reading easy tó bá yọ operation máa preach tí ò bá dẹ̀ yọ operation kò sí problem let me start again no let me read verse two all this blessing will come on you all this blessing will come on me and my daughter yes tó bá tó bá fẹ́ kí blessing yẹn náà wá sórí ẹ̀ o lè gbé bible kó bẹ̀rẹ̀ Cindy declare sórí ọmọ ẹ̀ you are not giving me money you want me to work for you i'm struggling to pay my rent i will, I will be working for you all what i've been working ti tó jíra mi wọn ò dá padà they are not showing me love you want me to be working for you ẹ ní jèrè gbogbo ẹ̀yin ọ̀tá mi tẹ́ bá jèrè yóò parẹ́ mọ́ yín lọ́wọ́ ẹni sọ̀rọ̀ ẹ̀ di principality the rulers of darkness ọ̀run fàjọba ẹ̀yà ọ̀run yẹ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bí aṣọ wèrè aṣọ wèrè ò kí ń kádùn kó máa yá. All this blessing will come on you and accompany you if you obey the Lord your God. You will be blessed in the city. I, Bola Folashade, together with my daughter, I will bless, blessed in the city. I'm blessed in the country. I'll be blessed. Anybody bless dí Lord? may almighty destroy you may almighty cancel your government may almighty cancel your home may almighty cancel your your goodness Any kind ẹnikẹ́ni tó sanwó àtẹni tó bá Let my máa dáná ogun àti ogun tèmi may almighty cancel you may ogun tó jọjọ orí yín lọ may dìde sí yín òyìnbó nẹ. The fruit of your womb will be blessed. I never Adebukola, fruit of my womb. Atomo to no máa bí she will be blessed we are, we are going to be blessed tó bá wù ẹ́ o le sọ síra ẹ kémi máa sọ kí máa sọ tó dáa fáwọn èèyàn kan máa sọ burúkú fún sí mi kí ṣe dáadáa fáwọn èèyàn kan máa ṣe burúkú sí mi ó ní kí n gbọ́n bí ejò kí ni mo fẹ́ yá ọgbọ́n ejò yes tejo ba ti wá sọ́dọ̀ mi agbára ejò gan mo fẹ́ lò fẹ́jọ bẹ́ẹ̀ the fruit of my womb will be blessed yes àwọn tó ṣèfẹ́ Ọlọ́run nìyẹn mú bọ̀ o blessed are the crop of my of your land gbogbo tí bá gbìn nǹkan ọ̀gbìn mi and the young of my living stock gbogbo nǹkan tó mí àti tí ò mí nínú ilé mi yóò máa lé yóò máa dára fún mi yóò máa dára fún ọmọ mi yóò máa dára fún gbogbo àwọn tó bá fẹ́ kó dára fún mi yóò máa dára fún àwọn olólùfẹ́ mi yóò máa dára fún àwọn tó bá support mi yóò máa dára fún ẹnikẹ́ni àwọn ènìyàn tó fẹ́ràn mi ṣùgbọ́n gbogbo ẹni tó bá ní kó má dára fún kò ní dáa fún ẹ ẹni tó bá ní kó má dára fún ọmọ mi kò ní ọmọ ẹ kò ní dáa fún ọmọ ẹ ẹni tó bá fẹ́ kọ́ ọmọ mi kú ọmọ ẹ máa ọmọ ẹ máa ṣọ́kú gbogbo ọmọ ẹ wọ́n máa gbẹ̀gbìn bẹ́ẹ̀ ni mi ìbá àdàbí tó bá pọ̀ ọmọ ọlọ́mọ àdàbí tó bá pè bí ni mo ṣe ṣùgbọ́n kẹ́nìkan kí dàlámì dàmínà kan kó ní ti wọ wèrè ó dà pé dàmínà ti wọ wèrè so if you want if you tí wọ́n bá ti bẹ bàbá wọn wọ́n fẹ́ káwọn babaláwo máa gbàgbóró kan they want babaláwo to be gbàgbóró cans that's the herbalist you even want to be to be moving around to be doing free things like àwọn gbogbo àwọn I want. okay. You had and your lamb and your flock your basket and your your need true will be blessed You will be blessed when you come in. You'll be blessed when you come in and when you going out. I will be blessed. Ṣé me gbọ́, mi mọ̀ wa bóyá blessed. Let me tell you, ogun ni tán ti fi mi jà ni mo sọ fún yín. Tán bá ti fẹ́ lo iṣẹ́ burúkú fún yín. Wọ́n máa ní, tán bá ti ń bú ẹ má o àwọn kan mo máa rí gbogbo ẹnìkan wàá ti ṣe burúkú fún mi ó ṣe fún mi kò ń ṣe ẹ̀kan kò ń ṣe ẹ̀mẹ́jì kò ń ṣe ẹ̀mẹ́ta kò ń ṣe ẹ̀mẹ́rin wọ́n á máa sọ fún ẹ pé kémi ṣáà máa ṣe kí ni kí n máa ṣáà máa gbàdúrà fún ẹ mí ní ṣe mọ́ tó bá ti ṣe burúkú fún mi máa ṣe pè fún ẹ tí màá lè ṣe padà tí màá lè ṣe burúkú yẹn fún ẹ padà máa ṣe pè fún ẹ simple as that is my weapon let me read from fourteen no mo fẹ́ kà tán ogun from one to the end let me use uh, tolu báwo ni ṣe máa lo macrini láti láti fi kà mo fẹ́ lo google láti fi kà ó yẹ kí n yọrun orí mi ni. mo fẹ́ fẹ́ lo google láti fi kà wọ́n bà gbogbo page mi jẹ́ ní page tó yẹ kó máa ní page tó yẹ kó máa boom kémi náà tó máa fún mi ló kémi náà lè rówó wọ́n fẹ́ kémi máa rówó wọ́n fẹ́ kémi máa sọ blessings ayé àwọn èèyàn àwọn odidi ọdún kan àti àbọ̀ ni mo fi gbàdúrà fún kéwọ́ mo rò bó máa ṣe ń jìnnì bí mo ṣe ń gbàdúrà fún yẹn ló ń ṣe burúkú sí mi ni wọ́n lò ó lọ gba wọ́ọ̀dù l'Àbújá nígbà tó ṣiṣẹ́ yẹn tán ó gba award gbogbo wọn pátá náà gbà gbogbo wọn wá wọn wá mo gbàdúrà fún gbogbo wọn pátá porogodo tó bá wá sí ẹ̀gbẹ́ mi ń sìn tó bá jẹ́ ibi ló wá bá wá ọ̀run máa pa ẹ́ dànù ni the Lord will slay you tó bá bẹ̀ tó bá láyà tó jẹ́ pé iṣẹ́ burúkú lẹ́yìn máa ń gbà lórí èèyàn o ò ní kádùn o ò ní kìje lórí mi àtọmọ mi tó bá gba iṣẹ́ burúkú o ò ní kìje bẹ́ẹ̀ ni owó tó gbà yẹn wọ́kọ́ ló máa ná wọ́n máa sọ fún yín don't pray o àwọn èèyàn máa sọ fún yín pé ẹ wọ́n lọ ṣoògùn wọ́n lọ ṣoògùn ṣoògùn ẹnu kó gbàdúrà dáadáa fẹ́nu kọlu ọ̀tá Ongo, gbọ́ tí n bá gbórúkọ èèyàn lọ́lé babaláwo àbí mo gbé lọ́lé aláàfà àbí mo gbé lọ́bì kankan ẹ́ àbí mo ṣe burúkú fún yín àbí mo rí yín tẹ́ ń ṣòwò mo bá ti ń jẹ́ mi ní bẹ̀rù pé kó má bà ti kó má ṣe ó ti yé bẹ́yẹn tí n bá jẹ́ ọ̀tá ẹ̀ báyìí mi n tí n <coughs> anyway let, let, let, let, let's, let's, let's listen to this baby read. and carefully follow all his commands I give you today. The Lord your God will set you high above all the nations on earth. All these blessings will come on you and accompany you if you obey the Lord your God. You will be blessed in the city and blessed in the country. The fruit of your womb will be blessed. And the crops of your land and the young of your livestock, the calves of your herds and the lambs of your flocks. Your basket and your kneading trough will be blessed. Amen. You'll be blessed when you come in Amen. and blessed when you go out. Amen. The Lord will grant that the enemies who rise up against you will be defeated before you. Amen. They will come at you from one direction, but flee from you in seven. The Lord will send a blessing on your barns and on everything you put your hand to. The Lord your God will bless you in the land he is giving you. Amen. Amen. The Lord will establish you as his holy people. Yes, as Lord. he promised you on oath. Yes, Lord. If you keep the commands of the Lord your God and yes, walk Lord. in obedience to him. Yes. Then all the peoples on earth will see that you are called by the name of the Lord and they will fear you. Yes. The Lord will grant you abundant prosperity in the fruit of You see, when you cannot pray to the people to, to the level that people also will know that you they can be afraid of you. kí ló dé tó tó ṣe kiri you know what ṣe rí láti ẹ rí pé ní ọdún tó February ọdún yìí ṣe rí pé mo celebrate birthday ọmọ mi ṣìyẹn rí pé mo celebrate ẹ ṣe rí pé mo celebrate birthday mi celebrate birthday a birthday date wọ́n gbógun tì mí débi pé níbi tí mo wà náà débi pé mi ì lè wọ́n wọ́n ní mi ìbúdọ̀ celebrate birthday can you believe it what is my offence and in conjunction of some àwọn olórí burúkú kan ni from Nigeria what did I do to them after killing the father of my baby they are not pleased kò sí ẹni tó bá lò máa gbẹ̀mí mi tí ilẹ̀ ríru ló máa pa wọ́n ilẹ̀ ríru ilẹ̀ gbígbóná ló máa ya bo gbogbo ìrun ẹ̀ ìrun ẹ̀ máa parẹ́ ni. torí kò ń ṣe dandan kí kì í ṣe gbogbo èèyàn ló máa lọ sí power kí náà ṣe gbogbo èèyàn ló máa ló máa jẹ́ èèyàn bó ṣe máa ń sọ pé wọ́n fẹ́ jẹ́ èèyàn èèyàn ní mí táwọn kan lè máa sọ pé you are nobody but I am somebody á A womb, the young of your livestock, and the crops of your ground, in the land he swore to your ancestors to give you. The Lord will open the heavens, the storehouse of his bounty, to send rain on your land in season, and to bless all the work of your hands. You will lend to many nations, but will borrow from none. The Lord will I will let from I will lend to many nations, not borrow. The moment they allow you to be borrowed, because they have they, they have sold you to to that kinini ṣó ti yé and they doing that evil to you before you can even feed your child Ni ìwọ tó ti fún àwọn ènìyàn tó ń ṣe dáadáa fún àwọn to tó ti tó dáhùn ènìyàn àwọn èèyàn tó ti ṣe dáadáa fún they are moving wọ́n wá mú ọwọ́ ẹ̀ wọ́n mú dání wọ́n wá ní you have to be living on credit you have to be living on borrow before you can eat You understand? And they are telling you not to pray, not to curse the enemy. You can see they want to be showing that they are clever than God. Even those who are deaf and dumb, they pray. The only thing they cannot open their mouth. But you that can open your mouth, don't shut it down. I'm just bare you see. Okay? to ba wà lórí media, to bá gba uwo, lati gbé ogun simi, lati Láti gbógun tọmọ mi ìdá òtú òṣèdì ni àbí wọ́n sọ pé ẹ pọ̀ ikú ló máa pa ṣíkìn máa ní lárí jù yín lọ ikú ikú burúkú tí ṣíkìn ò lè kú lẹ máa máa kú gbogbo ẹnikẹ́ni tó bá gbowó àti tó bá sanwó. you are wicked from the pit of hell gbógun ti ìwà bàjẹ́ ìwà bàjẹ́ ni ẹ̀mí èṣù kéèyàn kàn déédéé wù ẹ̀ kó wò pé ajé lè lọ a lè pa a lè ṣe bó ṣe wù wá gbogbo ẹni bá gbowó àtẹni bá sanwó láti ti èmi àtọmọ mi ọ̀run máa pa yín tọmọtọmọ torí tọmọtọmọ lẹ bá mi jà ọ̀run máa pa yín tọmọtọmọ ẹni pa bàbá ọmọ mi àbáhùn tó lówó mẹ́ tọ́tún wọn ní jẹ́kọ̀ ọmọ mi gbáyé ẹ má máa gbé ọmọ gbìn ọmọ ò ní dẹ̀wọ̀ mọ́ yín lọ́wọ́ mo wáyé tèmi ni mi ò sọ pé mo fẹ́ mi ò bá anybody do anything wọ́n ní ìyẹn kọ́ ni wọ́n fi ń ṣe mí ìbẹ́ni bọ̀dì dún ọkọ mi ìgbẹ́yìn bọ̀dì ṣẹgbẹ́ òkùnkùn tó bá wà láyé tó lòkun fẹ́ ṣe tiẹ̀ mo ní right láti live not me alone everybody have right to live ọ̀rọ̀ dàmínà lásọ débẹ̀ yìí ó ní the enemy you must not pray against the enemy ó ní the prayer is from the pit of hell damina is from the pit of hell from the politicians from crook politicians from terrorists read my lips yes you are not permitted to use gun because if you are a Christian as a Christian If you try to buy gun today, they will know. And if they catch you, the way they cover the devil's one, devil children, they will not cover you. They will expose you. Even the one you have not done, they rope you. They put those heavy load on your neck. So if you try to commit any sin, they will see that as if nobody have done it before. They pardon the devil. You didn't pardon Jesus Christ olè àwọn olè wọn ní kó dá Bárábà sílẹ̀ kó dẹ̀ gbé Jésù ìyẹn Jésù after all those nonsense they done to Jesus Christ that could be done for to Jesus alone not to you he has come to destroy the work of the devil only Jesus has signed for that job to be molested like that to be crucified like that okay because I play I follow Jesus and I preach the gospel for the truth not to join the gang of any evil clique and then they want to be they want to suffer me systematically or they want to suffer you systematically don't be a fool the God that said God Almighty that said you should be wise like a snake and be gentle like a dove he know that the snake is poisonous that at times your prayer should be poisonous to the enemy your prayer should be what poisonous to the enemy Look at what they did to me in this Canada. Look at my platform. When other people that are not doing things that are meaningful, they turn them on. Simply because I said not to, to I said not to killing, I said not to terrorism, I said not to bad things and bullshit. And I'm saying the truth and I expose people who die with me also. They want to ruin me. And they say I should not pray. Do you know what? A lot of people have faced trouble, faced challenges, even in a foreign land. They stood I mean, they pray, they continue their prayer. They look unto God, the author and the finisher of their faith. He fight for them. I know, even if I'm in Nigeria, I don't have anybody there. I may be born original there. Because the people fighting me, they've done many things. The father of my baby was, I mean, was killed. The house of my father was being bought by some they be, they sponsored to bought by some politicians. They stole my money. They've done a lot of things to my life. Just me, a woman in law. If it's not God, if it, if God has not been my side or my side, tí Ọlọ́run bá ti wà nípa tèmi, kí ni ìbá máa wí With all these wicked things, they have not yet relent, and some of them we let we we said we said to them, we let go ẹ wo ẹ̀sìn àti ẹlẹ́yà tó fi ara wọn ṣe èmi ni máa ṣe dáadáa wọ́n dẹ̀ bá ní káwọn èèyàn máa ṣe burúkú sí mi kó máa fi burúkú san padà they are teaching people in our country in our surrounding to be doing evil and pay back when you do good they should pay you back with evil. kí ni gbogbo yẹn If you pay attention to the commands of the Lord your God that I give you this day and carefully follow them, you will always be at the top, never at the bottom. Do not turn aside from... On the top. When I look at Facebook now, on this Facebook, I might be on the top. They won't love lọ fi ọ̀tá mi sí àwọn ọ̀tá mi Won't fi wọ́n sẹ́yìn. Wọ́n lọ fi àwọn ọ̀tá mi sẹ́yìn. wọ́n lọ ṣe kí ni wọ́n lọ fi àwọn ọ̀tá mi sẹ́yìn kí n bá lè máa oríṣiríṣi wọ́n máa tag me. God forbid I will not be poor in my life I will not be poor tí tó bá tag me. ní I will not be poor tó bá rèṣì lónìí máa sọ pé kò poor wàá kú you will die wretched ó ti wo fíìmù yẹn rí die wretched you will die wretched kò sówó tó o ní the Lord will answer he will honour my prayer anything ti bá go through I don't mock people I see people. I don't mock people. That's why when people are in trouble, I support them. Kò ń ṣe pé mo like trouble, I support them because Ọlọ́run kan tí mò ń pe Ọlọ́run tó dáyé àti ọ̀run. Ó love ó máa ń like àwọn oníròbìnújẹ́ ọkàn. Because some people ohun tó fa ìròbìnújẹ́ ọkàn fún wọn ni pé people disappoint them a lot of trouble tó wá sára ní wọn because people let them down ló fa ìròbìnújẹ́ ọkàn fún ọ̀fẹ́ lómìíràn tó bá wá rí èèyàn nígbà yẹn some people who lift your soul who supported you then ó máa mọ̀ pé it's good you can still live ó máa fún wọn ní second thought second hope but people will see you going through things they will be happy jubilating wọn ní kò lọ commit suicide ẹnikẹ́ni tàbí nínú obìnrin tí a gbéṣẹ́ fún tó lòun máa ṣe kí n commit suicide mo gbàdúrà fún gbogbo lẹ́yìn àtọmọ tó bá bí ah kó máa pokùnso ó yẹ máa pokùnso ni lórúkọ Jésù káyé máa sun yín gbogbo ẹni tá a bá gbéṣẹ́ fún ó lè gbá fúnra ẹ o láti frustrate ayé mi débi tí màá ti pokùnso àbí tọmọ mi á pokùnso ó yá ìdábẹ mo gbàdúrà fún ọ ó yá máa pokùnso gbogbo effort ẹ láyé kọ́lọ́run frustrate ẹ kọ́run ṣe ẹ bí ò ṣe wù ẹ débi pé ayé á ṣe lọ pokùnso ẹni táyé ò bá dùn fún tí gbogbo ayé bá bá kí ló kù fún some wọn máa gbéṣẹ́ fún wọn àti pastor àti pastor wọn wá dìde ogun sẹ wọn ni wọn train ẹ what type of training is that gbogbo ẹnikẹ́ni tó ń lòun train mi tó lòun fi ayé wọn mẹ tó dẹ̀ ní training lòun fún mi ọlọ́run fọ̀run wọn olùwàsọ ìdábẹ́ di ìrọ̀rùn ní wéréwéré sọ di ìrọ̀rùn gbogbo ẹ̀dákẹ́dà tó ń train mi tó ní ikú lòun fẹ́ fi train mi tó ṣàǹpọ̀ mi lójú láti lè pa mi lọ́lọ́run train mi olùwàfọ̀run wọn ní ẹ̀dábẹ́ ní kíákíá ẹni tó lòun fayé wọn mi ẹni tó bá lòun máa fayé wọn mọ́ mi olùwàfọ̀run wọn wọn Damina is is preaching black fame is from the pit of hell read my lips Damina, you stop your bushy, you fucking fuckery. In Nigeria now, there is a law that says we must not talk about governments. One ní wọ́n kó ráìsì ń sìn. Wọ́n ti sọ kí ni wọ́n ń pín ráìsì fún nígbà tí ìjọba èdè ń sìn. Wọ́n ti gbé owó jáde bí ẹ̀mẹ́rin láti they are just using that to, to, to, to, to make some people rich, that is it to make some people rich kì í òótọ́ ọ̀rọ̀ ò kọ́ máa sọ they are doing that to make some people rich ẹ̀yin tó ń sọ pé ẹ ń bọ̀ wá pààyàn ẹ má bọ̀ ọ́n bọ̀tẹ́ ẹ̀ nílé wọlé mi mọ́tò tẹ bá gbé òun ló máa pa yín tó bá jọ̀kadà ló gbé òun ló máa pa yín gbogbo tẹ bá lò ló máa pa yín àti kan lára ẹ̀ kò lẹ́jọ́ gbogbo wẹ́pọ̀n tẹ bá kó mọ́ra ló máa yìn pa yín. kí ni wọ́n tó máa fi owó yẹn sínú oúnjẹ although the government wọ́n ló ń try dada, but nígbà tí wọ́n kó ráìsì tà kọ́kọ́ ẹ̀mẹ́ta náà ti kó ráìsì jáde báyìí sí ní láti ẹ̀gbọ́n àtọ́ kọ́kọ́ wọlé ẹ̀ńtọ́ kọ́kọ́ sọ pé ìgboro lè gbogbo lè wọ́n da oúnjẹ síta ìgboro lè gbogbo lè wọ́n tún da oúnjẹ síta ẹlẹ́ẹ̀kẹta lélẹ́ àbí ẹlẹ́ẹ̀kẹrin àwọn gbogbo èèyàn tó ń da oúnjẹ yẹn fún wọ́n wá kó yẹn wọ́n wá lọ ní ìbáàgẹ̀ wọ́n kó lọ sọ́jà wọ́n kàn fẹ́ máa kírètì sí ni kí ni wọ́n ṣe gbogbo yẹn fún gbàtọ́ náà ti fowó kún owó oṣù kán ní sùúrù náà ṣèbọn sọ pé nàìjíríà ò lówó ni tí nàìjíríà bá lówó bówó ṣe ń sakuléètì lélẹ̀ tó máa increase owó sálárì owó oṣù tó yẹn dẹ̀ tó dẹ̀ tó dẹ̀ tó dẹ̀ tó tó tó dẹ̀ flow dáadáa like wọn ò jẹ gbèsè tí state kọ̀ọ̀kan ò jẹ gbèsè tó ń gbowó yẹn wọ́n tún ní wọ́n gbé owó school jáde fún àwọn university i mean loan fún àwọn student àbí bẹ́ẹ̀ kọ́ kán fún àwọn agriculture ní ní owó kí company wà kí iléeṣẹ́ wà owó tó ń gbé jáde tán náà fi ra ráìsì yẹn wọ́n kàn fi hàn ẹ̀bẹ́ sí owó ni ẹlòmíì máa rich some people are rich getting richer every day some people are getting poorer every day kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kí poor breathe but ọ̀rọ̀ poor kọ́ ní ọ̀rọ̀ poor tàti ẹ̀ tó ń sọ sí because irú counterfeit preacher tó jáde yìí sìn tí ò bá sí ọwọ́ gọ́ọ̀mẹ̀ntì ń bẹ̀ kò lè máa sọ mo ti rí pé ọwọ́ gọ́ọ̀mẹ̀ntì wà nínú counterfeit preacher tó ń sọ̀rọ̀ yìí ó kàn sọ blasphemy ni just to tell us in Nigeria We have to serve idols with God. Uh, Jesus Christ, I mean, the people who carry Bible now, you have to serve. Uh, gbúdọ̀ máa kó ìyá àtòrìṣà kẹjẹ́ kí anybody wọn ò sọ pé anybody kó má sọ nǹkan tó kó má sin nǹkan tó bá wù. ṣó ti yé yín bọ̀tí pé kéèyàn máa sin wèrè kan tó máa fi èèyàn ṣe ètùtù tó máa lọ pa èèyàn tó máa gé ẹran èèyàn tó máa fi ṣoògùn owó it's so good àwọn tó bá yí lórí ló máa ń ṣerú kan bẹ́ẹ̀ yẹn ṣé owó ẹran òwòyàn yẹn ṣó dowó ni ṣé bírígèdì àbí bàbá Dangote ṣé ó ń fèèyàn ṣe owó ni kó tó di pé lówó kó tó ta kó tó di pé wọ́n lówó everybody ń jalè tó bá ti ṣe tán wọ́n ní oògùn tó ń ṣe yẹn òun ló encourage all of them to be a yahoo they are not talking about the criminal the killer the those who are doing I mean ritualists now they are not talking about them again they are only talking about okay don't pay tithe fine ẹni tí ò bá dẹ̀ san àwọn míì sì máa san gbọ́ngàn yẹn nínú ewé wọ́n ṣe bẹ̀ nínú èpo ìpà ẹni tí bá máa yó ó máa yó ni. but nísìn wọ́n wá ń sọ pé eh, eh, eh, you are you are praying like this share everything okay that's not the way to criminal be. i mean that's not the way i mean christian pray how did the christian pray share our father who art in heaven be thy name thy kingdom come That will be done on the earth abi torí me you understand you are now prognosing to people's affair. Nobody can talk before you start your own. Is that when before government start doing practicing what they want to do, they they want to shut up everybody first, and then they started sending people to prognose to people's affair. They render some people useless. And one more me share mídíà yìí Share me ò qualify fún láti pé kí page mi kó grow kí n gbowó. Àwọn èèyàn ń gba owó wọ́n gba hundred thousand wọ́n ń gba fifty thousand kọ́ dẹ̀ fún mi passport mi wọ́n pe wọ́n ní àbáṣẹ́dọ̀ olórí burúkú kan olórí burúkú wọ́n bẹ̀yàn bí láti wá pa mí mọ́lẹ̀ wọ́n tún ní kọ́ mọ kí kí wẹ̀rẹ̀ kan kó tún bẹ̀yàn kan sínú ilé mi pé kó wá ṣe mí léṣe pẹ̀lú ọmọ mi àwọn Canadian government dẹ̀ ń àláwò wọn to harass me like this wọ́n dẹ̀ sọ wọ́n dìdàkudà nítorí kíni torí pé bóyá wọ́n fẹ́ ṣe contract ko kò lè bọ́ sí tó bá ti jẹ́ pé nípa ọ̀rọ̀ mi gbogbo contract ẹnikẹ́ni tó bá fẹ́ gba contract kò ní bọ́ sí fún wọn ìjà tí òní ṣe parí ta dálẹ̀ láàrin ní ọjọ́ náà ta fi dà wọ́n rúmi tán pé kọ́ lè ṣe bábélì ọ̀rọ̀ máa da sáà ní gbogbo àwọn ọ̀tá mi àjàkú ni dórógbó ẹ wá o torí ọ̀tá mi mí gbà mí ó lè jẹ́ mi máa tún speak fún wọn ẹ má dá wàhálà ẹ má fún mi iṣẹ́ ṣe ẹ fún mi lọ́kàn balẹ̀ torí ẹ̀yin àwọn ọ̀tá mi tí wàhálà bá dé bá yé wọn if i don't put my mouth kò ní sẹ́tù ọlọ́run gbọ́tí mi bá bẹ ọlọ́run fún kò ní sẹ́tù kò sí bó ṣe ga tó náà ayé ayé ẹ̀ kò ní dá kò wọ́n máa dàrú fún any of the commands I give you today to the right or to the left, following other gods and serving them. However, if you do not obey the Lord your God and do not care. You see? Do you see what he said? For you not to serve other God. Damina, apari ọmọ Yakuba. Damina, the apari ọmọ Yakuba. Kini ni àwọn tó bá pa lórí kí boy ṣé boyhead ni àbí boyhead tolú àwọn mi ti gbé nǹkan sétí olúwa ti ṣèyí fún mi ayọ̀mídé why do you cover your hair like that you don't want to hear what i'm saying kí ló dé tó gbé kiri ń sétí bẹ́ẹ̀ kí ló ń wò kí ló ń gbọ́ i'm calling you i know you are eating sorry darling i'm calling you ó gbé nǹkan sétí ẹ mo mọ̀ pé o gbé nǹkan sétí kí ló ti pọ̀ jù and mo ti sọ fún nǹkan tó máa ń gbé sétí o ti ń pẹ́ jù létí ẹ̀ torí ọlọ́run ayé ò ní mu wa o ti gbọ́ kí ni wọ́n máa ń pe àwọn apárí lóyìnbó board kò yí board head board egg. okay pastor damina di apárí. All the blessing you can see, what God commanded for those who love the Lord, who obey him. But those who serve, who never obey, come and see, hear the curse. Please follow all his commands and decrees I am giving you today. All these curses will come on you and overtake you. You see? You will be cursed in the city. And if you don't obey God, tó bá lọ kó ìyẹ́ ẹdìyẹ jọ tó pè lé ọlọ́run tó lọ ń forí balẹ̀ òòṣà kó àwọn nǹkan igi kan jọ kó máa pè ní ọlọ́run kó máa bìlítù ọlọ́run ó ní all this curse will be upon you òrìṣà bíbọ máa ń jẹ́ kórílẹ̀-èdè bàjẹ́ ó máa ń jẹ́ káyé èèyàn bàjẹ́ lórílẹ̀ àwọn wàhálà àti ìdààmú tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ nàìjíríà yẹn ara òrìṣà bíbọ àti iṣẹ́ burúkú òrìṣà bíbọ a máa darí ènìyàn torí pé kò gbọ́ràn olójú kò rí ó létí kò gbọ́ tí ènìyàn bá ti ń bọ òrìṣà ṣó ń gbọ́ tó ń bọ òrìṣà tó ń pe nǹkan tí ò tu ọlọ́run ní ọlọ́run ọlọ́run a máa bínú sí ibẹ̀ a máa yan olórí burúkú fún wọn olórí tó burú àsìn a máa jẹ́ kí àwọn èèyàn tó bá dé power kan máa ṣe tí kò tọ́ a máa jẹ́ kí àwọn èèyàn kan máa mọtara ẹni nìkan a máa jẹ́ kí àwọn èèyàn kan máa ṣe bí ẹni torí wọn ti dàrú tó ti bàjẹ́ a máa jẹ́ kí àwọn èèyàn máa ní ìbẹ̀rù ọlọ́run a máa jẹ́ kí àwọn èèyàn máa ṣe bó ti wù wọ́n ní àwùjọ kó má ṣe bí ó ti tá bí òfin ṣe sọ. Tolls is a great sin I'm telling you kò sẹ́ni tó jẹ́ pa ọlọ́run but God is in sister ọlọ́run wà you don't create sórí o ò gbúdọ̀ create fọwọ́ ẹ̀ create ọlọ́run ó wà nínú Leviticus you see ọlọ́run kórìíra kéèyàn máa bọ òrìṣà àbí kó máa kó nǹkan sílẹ̀ kó máa fi bìlítì ọlọ́run because ọlọ́run ti sọ kò sẹ́ni tó lè rí ọlọ́run ojú ọlọ́run kó ọlọ́run tóbi inú ẹ̀ la wà yá ayé àtọ̀run wà lọ́wọ́ ọlọ́run ó wà nínú ọlọ́run bí according to bí Bible ṣe sọ and it's true when you have inspiration you know that no it's not a joke you say when people are praying cursing the enemy when things Bible supported it by biblical when God, before Jesus came, people receive God's inspiration. Miracle happen. Iyanu, àwọn Iyanu tó strong gan. Ju ọjọ́ orí àti òye ènìyàn. de Jésù tó dé, ó ṣẹlẹ̀. ti ti ti ti. tìtìtìtì. And the inspiration was given that anybody tí ó bá ti lè bìlítù ọlọ́run àbí tí ò ṣe ìfẹ́ ọlọ́run curse is biblical that curse will come upon them and to tell you that enemy of your life qualify to be cursed when you are praying to God curse your enemy the enemy of God is your enemy Because when you are preaching and you are doing the right thing, and some people just hate you for that, it's because the enemy, they hate what you are doing. That is your God that is in you. Do you want to make friends with such people? Pastor Damina. Ẹ̀yin tẹ́ bá gbọ́, ẹ gbọ́, tẹ́ you dẹ̀ gbọ́, ẹ máa mí tẹ́ Cursed in the country. Your basket and your kneading trough will be cursed you see just like bílẹ̀ jẹ́ àṣewà course lẹ́nu ọjọ́ mẹ́ta kì í ṣàwà wa ń gbàdúrà fún bẹ́ẹ̀ wọ́n ló ń jẹ wọn kò sí oúnjẹ yẹn nílùú àwọn oúnjẹ wọ̀nyẹn gan tí wọ́n ń rí ní nàìjíríà yẹn ìlú òyìnbó míì tí wọ́n ti gbé oúnjẹ yẹn ó wà ó surplus bẹ́ẹ̀ ju nàìjíríà lọ ibi ìbàdí sí wọ́n lè sọ oúnjẹ wọn wọn ò sọ pé scarce do you understand pé dọ́jà ẹ̀ ní bá nǹkan kan rà kí ló fẹ́ fà The fruit of your womb will be cursed. You see, that's why a lot of ọmọ, a lot of people, automatic ni tí èèyàn bá ti wà tí ò ṣe ìfẹ́ Ọlọ́run. So biblically cursing enemy, God himself calls the enemy that you are not doing right o, you are not doing what is good o, you are not doing what is uh, so you supposed to be be doing low in the system, in the society. This is call that will come upon you. All these things in tó fa wàhálà sí orílẹ̀-èdè wa káwọn èèyàn kàn jókòó kí ìwà ó lè wọ́n promote ẹ̀ that time that they are promoting armed robbery promoting kidnapping promoting fraud cyber one which one dey wọ́n ní dàmínà fẹ́ máa promote nsìn promote that everybody should be doing whatever they like wọ́n lè fi èèyàn ṣe ètùtù wọ́n lè ṣe ògbóni àkànkà àkìníkankìnì kan that only look for God ṣé tó ń look for God máa fi èèyàn ṣe owó ṣé ló look for God ló máa wà nínú secret society tó máa fi nǹkan bojú tó máa máa lé àwọn èèyàn tí àwọn èèyàn bá kọjá tí wọn kàn mọ̀ tó ń bọ̀ láti ìdálẹ̀ tó ń kàn dé ibì kan wọn á rí i pé wọn ń ṣòro wọn á kàn dá wọn dúró wọn á dédé lọ gé orí wọn sọnù wọn á fẹ́ fi wọn fẹ́ fi wọn bo orò ṣé ìyẹn ni dàmínà ń sọ ló ń sọ ló ń sọ jágàn ló ń sọ jágbàjàgbà ló ń sọ blasphemy dàmínà oyin ti pa òun ti ta sí i lórí ẹ̀jẹ̀ lẹ̀dá pé ti owó bóyá ẹ̀jẹ̀ náà torí tóun bá pààyàn dáadáa torí orí máa ń dáadáa ó dáa kó nírun kó rí èèyàn bá ti pa bẹ́yẹn ó pọ́sibù kó jẹ́ pé kí ló ń ṣe yín ganan. Of your land and the calves of your herds. You see? Despite our country was blessed, so blessed. Because God said, "Cause because they are not obeying God. Now, Damina, instead of you being a counterfeit, instead of you being a counterfeit, preach the righteousness to the nation. Tell the truth, preach the truth. Muslim will go to heaven when they serve the Lord rightly, do right thing, not serving the Lord alone. We God serve us, but when you do the right thing, when you do the wrong thing, you get wrong answer. Stop quoting what is not. Stop disturbing people's brain. If your son is eating your head up, stop doing this nonsense, Mr. Man. You are saying blasphemy because your your I mean, your something is going viral. I won't say because they paralyzed my page. It's not me. that I won't talk to you. Okay? Pastor Damina, stop that fuckery. It's, it's, too, it's too much for you. You condemn me, whatever, all of them. What they are doing. You talk about money. What is prayer got to do with you? The prayer is haunting you? Are you from the pit of hell? Are you working with the darkness? Why are you saying that selfishness prayer? people praying for themselves alone. And I notice that some people just come under my platform when I'm praying for them. Oh Lord, bless all my enemy. I mean, bless all those people. Yes. I say, oh Lord, curse my enemy. Curse anybody that bless me. Father, bless them. Did they, did they give me money? What did I call blessing? Even common people who, who comment on my platform, I pray for them. How many times do you ever pray for people who comment on your platform? Did you pray for anybody at all? You are just preaching and saying blasphemy. And they, because they want people just to be praying for people. There was a time I prayed for everybody. And when I was praying for them, at the end of everything, what happened to it? The day my father, the father of my baby died, let me tell you, let me just to some people here. According to the story that my sister-in-law told me later, he said in the morning, On the 31st of that December 2020, stroke 2021, in the morning of that 2021, he wake up pale and heady. Although before the time, they just lie. They say he complained about it because we are not there, they just tell you lie. They tell you lies, you know. The, you know, night vigil on the 31st, you go to night vigil. He was there in the Passover night. That very day, they said to me, another person also called, was telling me that they call him like a lot a whole of people call him that morning. Do you know what they said they should be doing to him, to, to them? They busy, he busy praying for all of them. He busy praying for all of them because they know that they are going to kill him. This is what they will do. They want you to be praying for people, the people that want to harm you. If I pray for you and you harm me, The prayer will turn to curse on you and your children. If I pray for you, you try to harm me, the prayer will turn to cancer in your blood. If I pray for you, you harm, you try to harm my daughter, the prayer will turn to a canker and devourer. The Lord will turn it opposite. It will no longer be a blessing. It will be be a curse. It is written in the book of Deuteronomy 28. When you are blessed, when you are doing good, that is when the prayer is for you, and that's when the blessing, that's when you qualify for the blessing. But when you are doing evil, the blessing is not for you. Even when somebody ignorantly is sending love and blessings to you, it will turn to cause. Don't deceive people. Preach righteousness. Preach the truth and stop jamming, sending your mouth, you sending your mouth anyhow you using it anyhow you jamming talking you saying blasphemy you just accusing people why do you turn yourself to the accuser of the brethren why do you want systematically to introduce the diabolic and nonsense things to the to the Christendom be that holy because your heavenly father is holy do not serve any idol with me I am a jealous God, says the Lord of hosts. Where did you cutting your? Who is giving you the inspiration? Because you speak and they put camera, a lot of amendment, a lot of amendment like that. And a lot of people cutting for you. And then also you, you are making money from YouTube, Facebook. You want to be saying jargons. You too, you love money. If it because of since the, the time of uh, this monetization of Nigeria, your ego ẹ tún lè your bone develop, your ego is your, your win is more than before. Why are you telling people to stop that any prayer, eh, my enemy, O Lord, destroy my enemy? Are you enemy of kingdom, kingdom of God? Why are you why are you preaching that? That the prayer is from shrine. Our mother, our father dead. The white people came. That's what you preach. That they came to preach to them in the osh, I mean in the shrine. Ignorance is a disease. And the Bible says if you don't have money, buy Seek for it. Ignorance is a disease. I mean, if you don't have knowledge, buy, buy, seek for it, look for money, buy knowledge. Ignorance is a disease. He said, my people also perish because the lack of knowledge. The knowledge they lack then. And things change, we must not lack any longer knowledge. Seek knowledge. You want to be boasting about the olden days? Do you want to boast about the olden days? When some people will have twins, then they they have to offer sacri- they have to offer one into sacrifice because they are no. they they they they, they, they people are are foolish. When people having a albino, then they tell you they, they this one is not from us. They have to slaughter that one, that baby. I mean that child because it's albino. It's white in color. They have to slaughter it for people just because because of lack of knowledge. Is that holding things that you want to be preaching? Backward never, forward ever. The way they are dressing before, I'm not saying people should be naked themselves. Oh. I'm not saying that I'm, I'm not supporting you because now at this tenor, at this time, we have good one, we have bad one. I'm still on the good side. God forbid I will never join the bad side. Do you want to join backside? If you want to go to the bad side? it's allowed, it's permitted. Because I don't know what you are going to do, what you are trying to do, so that your secret when it comes to the public, or some people secret when it comes to the public, won't be surprised. If you know you are still a preacher, you are still carrying a Bible, preach the righteousness. Tell the truth. God is truth. From the beginning to the end. God is the truth. God is the way. It's not those things that we are trying to introduce systematically that is the way. Pastor Damina, a word again is enough for the wise. Because in this public, we got to be careful about what, I mean, on what we are feeding people with. And for people like you, you have a lot of crowd. You control a lot of youth. You're a lot of youth some some of serious element they like you some people who have nothing to do to offer also to the society they may love some things you are, you are, you are preaching or retired um, or those people who actually want to know that who want to do things the way they want okay i join a, i'm a courtesan and then see it i can still go to church it doesn't matter that's what you are saying they may so be careful so that when you cause this trouble you won't be able to stand it. I'm not saying anybody should not do whatever they like, but we have seen those things, those people serving some things, some Christian also, they do that. But at the same time, anything that can have effect negatively on people, be careful. I rebook my Christian, I mean, my, even some people, they, there was a time they tagged me some powerful men of God. They put four, about four of them. I didn't know five or six. Two women, preacher, and three powerful men, men of God. And in that, uh, they don't put Jesus Christ blood of, I mean, picture of Jesus Christ when, with blood, you know. And during that time, a lot of uh, these uh, herbalists, the oncologic people were being exposed. They saw some some with a lot of skeleton in their home, you know. There's some in all parts of Nigeria, you know, different different one. Sorry for the English now. I want to explain things and it's not flowing, but you understand what I mean. So this my uh, somebody now tag me this and said, This is the blood that we are bathing with. You know, they now showing, they, they tag me those picture, the image on that, uh, on what they tag me was men of God with blood of Jesus and Jesus and the blood of Jesus. I made a video because of that. Because some people don't have brain. I said to them that It's time for us to stop some things. Even when you want to pray, if you believe in Jesus Christ, share his blood, and you can bathe with it spiritually, not physically. Some deaf and dumb, some investors, sorry for this language, some of the or the idiots, do you know what they do? They can put that blood of Jesus to us is a spiritual, we never see Jesus face to face. In this generation, nobody has seen Jesus. They say it's 2020 something years ago he died. And nobody nobody even spent one 200 years. You know, you right. So a lot of people now because of that maybe you are shouting blood of Jesus, about with the blood of Jesus, about with the blood of Jesus. A lot of people looking for blood. I said it, I preach it. I said we should stop because some people don't have their they don't have energy, they don't have capacity to understand some things of this. I mean some things You understand? And that's why when you are preaching, some people, when you go deeper into some things, the way you are talking, they may not understand. They just take it like that, like that. They don't have second thought. They don't have spiritual. They don't have the interpretation of the spirit. They just speak it like that. And they started doing funny things. Do you understand? Blood of Jesus, we never bath with any blood physically. And now people now started using blood. That time they were preaching blood. They said this one bath with people's blood. On this media, The news was everywhere. They are arresting people. Police were busy arresting people, arresting people. And somebody now puts um, as Esther Ajayi in that article, put um, uh, eh, she Madam Adejun Adejun Abi, put uh, eh, Baba I mean Baba Deboye, put a lot of pastor like that. It's not them, oh, but some of these Christian baby Christian that don't understand things of God, you know they love and some people just love you. So they don't even go to church because of Jesus. They just go to church because, hey, they love the pastor, they want to be close to the pastor, they want to be close to the wife, or the relative or they have seen people who have money. Some people are their target that is some people targets. And they tag me, say, ah, wow, we are baffling with blood of Jesus, not with blood of woman be. And people also, some of these people also, they read Bible the one that are bathing with the people's blood. I say, stop it. It's time for us now to not to patronize this again. So that these people will not be going to, I mean, going and be killing people and say blood of somebody because they bath with blood of Jesus. Yes, some people àwọn one wà tó yẹ pé nǹkan tí ọpọlọ wọn ń rò nìyẹn. Pé ṣe bí wọ́n fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ náà wọ́n ni save. You understand? So please, for God's sake, I'm just telling you this all these things àwọn ọmọ kọ̀ọ̀kan ló máa kọ̀ ṣe article yẹn o because on this social media people want to want to post anything they just want to do anything Me, náà máa ń gbàdúrà fún ẹ̀jẹ̀ Jésù náà àgbà kan wà tó yẹ pé wọ́n máa sọ pé he shed his blood for us we are now we bath with the blood of Jesus spiritual it's a spiritual thing there is no nowhere you bath with blood of Jesus Christ face to face anybody that bath with blood face to face is a is a criminal is a killer when the blood is for the woman being is a woman being blood he has to be pay he has to pay for the clean uh, for the blood do you understand and anybody that shares people's blood his blood has to be shared as well do you understand me so Pastor Damina no we are not going. I am personally I'm not going to be taking it easy with you because I'll preach for you the other day yesterday like a joke like that but when I tí mo ti wá bẹ̀rẹ̀ sí ń gbọ́ pé ẹ ṣúwáyìn we are the same Jesus Christ me and demons are not the same me and demonic people we are not the same demon let me tell you one thing about demonic people when you are wicked you are of the devil when you are you retaliate at times when you are angry you can be of God. But when you are wicked, that people will do good to you, then you pay back, will pay back with uh, they do good to you, pay back with evil. You are of the devil. Okay? Be careful when you are planting. You don't know how strong your plantation can be tomorrow. Pastor Damina, I'm telling you this. A lot of people say, hey, you want to set us free from the Christian, eh, from this. I'm not saying that whatever they are doing that is bad, though, that you should not save people. But make sure what you are doing is to save. Not for sentiment. I mean, not just for the sentiments and for the selfishness of yourself. when you want to cop somebody ọmọ kan wà lórí Facebook ǹjẹ́ yẹn ó kọ́ sọmọ lọ́mọ ó ṣépè dáadáa fọmọ yẹn wọ́n dẹ̀ ń ta payment èmi àwọn àgbàlagbà nílùú London wọ́n dẹ̀ ń pè wọlé sábẹ́ ṣáàtì wọ́n tún ń ṣépè wọ́n tún ń ṣépè wọ́n tún ń ṣépè wọ́n tún wọ́n tún ń ṣe àmì bó ṣe ń ṣépè yẹn but torí pé àwọn tó ní kó máa ṣépè yẹn they are also from power wọ́n ti gúrùpù ara wọn jọ ni but èmi o wọ́n fẹ́ ṣe ìkà fẹ́mi wọ́n fẹ́ máa fa àwọn èèyàn nà mí wọ́n fẹ́ kọ́ mi wọ́n dẹ̀ tún fẹ́ máa ṣe ìkà fún àwọn some people in Christendom the preaching you preach today you actually like you attacking Pastor Olukoya like those people saying father i die for what selfishness receive now receive now okay what do you want people when you are condemning them after preaching that message try to tell them what to do next because you are just jam talking condemning people attacking people as if you are a can like as if you are a king kong you know the bible also you said yes they said this are they the are they the um, pa of god you too why do you want to rewrite it when the, the bible have given you so much fame it has given you so much opportunity why do you want to rewrite it now why do you want to spoil it now are you too who are you also that's why the other day i asked you who are you that you believe that you can attack others, you can destroy others, and whatever you say, that's the final because you are being paid and some people are granting you favor. Those, let me tell you, if you try to deny Jesus or you try to say that blasphemy because of some people, you want to get some favor from some people, they will disappoint you later. And by the time they go, God remains the same. The Bible remains the same. Some people are selfish. They be preaching, fall down and die. What is it? Why are you attacking people? You are a fracker. You are a fighter. You are you you you fight. You you are you are you a preacher or you you a fighter? The people who are doing occultic, you are not preaching either. Those people who, who using people for blood. I I I'm I am miss you. Damina. You know, because there's somebody I suggested I I I the time <clears throat> mo ti sọ níjọ́ tí mi ò fẹ́ máa sọ ìfẹ́ máa repeat asán ìwọ ni wọ́n máa suggest me, ó kú few days to assassinate the father of my baby that time they be suggesting your account to me and you be preaching yes you have to until they share blood sin some sin cannot be forgiven this sin has to share blood blood blood blood that's why you are shouting blood that time are you a bloody are you are you a, a ritualist Are you an occultic people that used to offer people for death? I mean, for sacrifice? Pastor Damina. Pastor Damina. Pastor Damina. Eh? Pastor Damina. Whatever, ẹnikẹ́ni tó bá wù kó jẹ́, the Almighty God will reveal you. Not to me alone, to the whole world. If you are of God, the Lord will reveal you. If you are of the demon, the Lord will reveal you ìyẹn bí mo ṣe fẹ́ sọ nìyẹn so ẹ̀yin èèyàn tó máa sọ pé kẹ́ má gbàdúrà tẹra mọ́ òun sọ fún Daniel wọ́n ní má gbàdúrà mọ́ Daniel tẹnumọ́ ó bá gbàdúrà àdúrà olódodo ó ṣiṣẹ́ agbára ẹni bá ní àwọn mi má gbàdúrà ọjọ́ tí mo ti ń gbàdúrà mi ẹni tí má gbàdúrà tó ń gbà mí ní léyàn ṣe àmì sábẹ́ because some of them will come under my platform they want me to be praying for them who are you if you want me to pray for you iron sharp iron you support me i support you àwọn ọmọ tẹ ń gbé lórí facebook tọ́ máa ṣídìílẹ̀ tẹ máa kọ five thousand like fún wọn tẹ máa fún wọn ní one million like kí lẹ gé níbẹ̀ ju pé káyé máa bàjẹ́ lọ london ànájì tẹ tẹ wà yẹn tọ́ máa ṣépè fún yín bò mí kí lẹ gbé mbẹ ibi bò mí wọn máa oppress yín bẹ you want me now to be praying for you and then you do evil to me is that gone na the day i'm not doing that again tó bá lọ gbowó tó rè bó fẹ́ lọ ṣiṣẹ́ kan àbí tí wọ́n ní kó wá click mọ́ mi láti bà tèmi jẹ́ tí ẹ máa rún jẹ́gẹ́ ni má fara kó ìdà bí ara mi ṣe wà yìí ogun ọ̀run yí mi ká pẹ̀lú àwọn ìdà lọ́wọ́ ogun ọ̀run ó gbóná tó yí mi ká pẹ̀lú àwọn ìdà lọ́wọ́ má fara kó dà bẹ́ẹ̀ ni mo sọ wọ́n yí ọmọ mi ká pẹ̀lú ìdà lọ́wọ́ má fara kó dà stay away if you are evil stay away mo sì sọ yà mí pé tó bá jẹ́ ibi tá a láàrin èrò tí èrò pọ̀ sí gan tí ìvù wà gan tí èrò pọ̀ kàn máa ní ìvù àkíyẹ̀ But if you are evil, stay away from me. Don't, if you stay away, don't send evil to me to disturb me. Because this preaching of Damina, Danaso, Abida, Dadan, me, me, I don't want to talk. I don't want to say, Jack, I don't want to, I don't want to, I mean, if I pè lórúkọ kórúkọ. Ṣùgbọ́n tó kó mọ̀ nǹkan tó máa ma preach ó ti yé bẹ́yẹn nobody can fight for God but at the same time we are not fighting for God we are fighting for the people you want to litter you are trying to litter people's brain you are trying to you want to hold down some people hands for people to be beating them the demon will be fighting and you are telling Christian not to curse the demon kò ní lè ṣẹlẹ̀ o lọ sọ fáwọn tó ń rìn. wọ́n wá dì ẹ́ lọ́wọ́ mú wọn ní kó máa nà ẹ́ ìyẹn bó ṣe jẹ́ o ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí wọn gbogbo tí mo wí tó bá lò máa bá mi jà lórí ẹ̀ ó máa bọ́ ọmọ mi jà ẹlẹ́dàá ti rí wọ́n ti kọ̀ mí màgbélé pẹ̀lú kristi spiritually ni o mo wà láàyè sí òdodo nìkan náà ni gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ fúnra rẹ̀ gba bàjà ọwọ́ ìbínú ẹ̀ bá mi nà sí bó ṣe ń gba lọ́tún ni kò gba sósì ni kò gba síwájú kò gba sẹ́yìn tó bá ti wá wù yẹn ni tó bá lò máa bá mi jà ni mo sọ lórí èyí mo wí lónìí ẹlẹ́dàá ṣẹ̀dá mo bẹ̀bẹ̀ ni ó bá mi gbá ẹ̀dá bẹ́ẹ̀ wọlé ẹni tó lòun fẹ́ dẹ ọwọ́ àwọn ọmọ ọlọ́run mú àbí àwọn ọmọ ọlọ́run tòótọ́ ni o torí nínú àwọn ọmọ ènìyàn ọmọ ọlọ́run ni a rí àwọn ọmọ èṣù bẹ́ẹ̀ tó pọ̀ àwọn ọmọ èṣù bẹ́ẹ̀ ọlọ́run fúnra rẹ̀ dì pẹ̀lú wọn ṣàwọn jáde mú èpò kónú àlìkámọ̀ ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ di ọwọ́ àwọn ọmọ ọlọ́run tòótọ́ mú fún àwọn ẹlẹ́mìí èṣù fún àwọn demonic power fún principality and rulers of darkness tó lóun fẹ́ shut up mouth of òun èèyàn kan má bàa gba right àdúrà so that the demon could continue to move such people olúwa gbà wọlé tó bá ti wù ẹ́ gbà wọn wọlé má jò pẹ́ mọ́ olúwa mo gbàdúrà nínú àwọn ọwọ́ tó ń fẹ́ kákò tó ń fẹ́ ẹnu tó ń fẹ́ tì pa ẹnu mi ò ní pẹ̀lú o they try many things for me to be saying that wọn láìkí ẹ wọn láìkí ẹ <laughs> gbogbo ẹni di ọ̀tẹ̀ mọ́ mi láti wákàtí lọ ẹ dẹni kò sílẹ̀ gbogbo ẹni di tẹ̀mọ́mọ́ mi láti wákàtí lọ ẹ ẹni kò sílẹ̀ ọlọ́run tó dá ayé àti ọ̀run ẹ lẹ́ fún mi ní àwọn àdúrà tí mo gbà bẹ́ẹ̀ bá fẹ́ kí n gbà ẹ̀ ní fi sí there was a time you said to me that they are going to fight me with my daughter they are going to no wọ́n máa bá mi jà pẹ̀lú ọmọ wọ́n máa bá mi jà pẹ̀lú ọmọ ah ẹni kí n bẹ̀rẹ̀ sí ń gbàdúrà mo ti ń gbàdúrà yìí ó ti kọ́ tó pé six years if more than that ẹni kí n gbàdúrà gbogbo àwọn tó bá fẹ́ bá mi jà kó máa kú tọmọtọmọ ni torí pé wọ́n fẹ́ bá mo ní kí ló dé ọlọ́run ẹni mo fẹ́ bá mi jà tọmọtọmọ ni Ah, ah. ṣebí ẹni tó má bẹ́ẹ̀ lòmíì ìjà wọn á fọmọ ẹ̀ sílẹ̀ mo tó ń fẹ́ bá mi jà tọmọ tó wọ́n dẹ̀ ṣe tòótọ́ ah, ọlọ́run ẹ̀ tún fi wọ̀n mí àwọn míì mo rí wọn wọ́n dáwọ́ jọ níta gbàgbọ́n wọn ni wọ́n fẹ́ gbé ọmọ mi láti nà ọmọ mi pa mo gbàdúrà fún gbogbo yín gbogbo yín tẹ́lẹ̀ dáwọ́ ogun tì mí ogun ọ̀hún kó nà yín pa ara ilé tó bá dá sí tó bí lòun ò ní ronú kó wàdà gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó dáwọ́ ogun ti ọmọ mi tó dáwọ́ ogun ti èmi tí wọn ṣe mí lóore tó jẹ́ pé ibi ni wọ́n ṣe mí tó fẹ́ kí n máa gbàdúrà fún wọn kán balẹ̀ sọ pé àá mo gbàdúrà fún ẹ̀yin ìkà bẹ́ẹ̀ lórúkọ Jésù ẹlẹ́dàá ṣẹ̀dá mo gbàdúrà fún gbogbo wọn o bá mi gbá gbogbo ìkà wọlé ẹni bá dáwọ́ ogun tì mí Olúwa sí lọ́wọ́ iṣẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ire fún mi tó fẹ́ ire fún àwọn ènìyàn ẹ ire ni mo jáde mo wá sọ báyìí wọn ò fún mi lówó àmọ́ ò tiẹ̀ mo wà comfortable physically bá mi gbọ́dọ̀ máa fẹnu da ẹ̀dá ọ̀rọ̀ mi ìwà comfortable kò sówó lọ́wọ́ mi bó ti wù mí ṣùgbọ́n stiet náà ni mò ń gbàdúrà fún àwọn èèyàn mo sì tún ran àwọn èèyàn lọ́wọ́ àwọn tó jù mí lọ tó lówó tó lọ́lá tó nípò tó lágbára màá tún jáde whatever I can render I render it kò ṣe pé mo lówó tí wọn ṣùgbọ́n tó pé mo sọ tòótọ́ mo sọ òdodo ẹlẹ́dàá ṣẹ̀dá ṣàánú fún mi aláàánú ni yín gbé ìrànlọ́wọ́ dìde fún èmi àtọmọ mi àwọn kan wà wọ́n ní wọ́n fẹ́ ya ìkà sínú ayé wọ́n sì fẹ́ máa promote ìkà gbogbo ẹnikẹ́ni tó fẹ́ máa promote ibi nínú ayé láti jẹ́ kí wọ́n lè máa dìde ogun káwọn balẹ̀ ẹ tó dẹ̀ pé tó bá torí ẹni bá ti ń promote ìkà ìkà ò kì í bàjà wọ́n ìmọ̀ máa fún respect pé ọ̀gá ìkà nìyẹn gbogbo ẹni promote ìkà ọ̀gá ìkà tó ń promote ìkà ọlọ́run ṣẹ́gi mọ́ gbogbo wọn lẹ́yìn gbogbo ìkà tó ń promote ìkà àá gbogbo ìkà tó ń promote ìkà olúwa máa ṣẹ́ wọn lẹ́yìn olúwa ṣẹ́ wọn lẹ́yìn gbogbo ìkà tó ń promote ìkà olúwa máa ṣẹ́ wọn lẹ́yìn gbogbo ìkà tó fẹ́ máa promote ìkà against ayé tèmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi Olúwa bá mi ṣẹ́ wọn lẹ́yìn gbogbo ìkà tó fẹ́ máa promote ìkà lòdì sí ayé tèmi àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi Olúwa bá mi ṣẹ́ wọn lẹ́yìn Olúwa máa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa máa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa máa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa máa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa máa ṣẹ́ wọn lẹ́yìn ìkà tó fẹ́ máa promote ìkà lòdì sí ayé tèmi àtọmọ mi Olúwa máa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa máa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa máa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa máa ṣẹ́ wọn lẹ́yìn gbogbo ìkà tó fẹ́ máa promote ìkà sí ayé mi àtọmọ mi àtàwọn olólùfẹ́ mi gbogbo ìkà bẹ́ẹ̀ Olúwa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa fogun ẹ̀yìn jà wọ́n Olúwa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa ṣẹ́ wọn lẹ́yìn Olúwa ṣẹ́ wọn lẹ́yìn gbogbo ìkà tó ń promote ìkà gbogbo ẹnikẹ́ni tẹ́mi ṣe dáadáa fún tọ́ní ìkà náà fẹ́ máa ṣe fún mi mo gbàdúrà fún wọn olúwa mi ṣe wọn lẹ́yìn ẹni tí mo ṣe dáadáa fún ọmọ tiẹ̀ tó ló fẹ́ máa ṣèkà fún ọmọ tèmi olúwa bá mi ṣe wọn lẹ́yìn olúwa ṣe wọn lẹ́yìn olúwa ṣe wọn lẹ́yìn olúwa ṣe wọn lẹ́yìn olúwa ṣe wọn lẹ́yìn gbogbo pàṣán tí a fi nà mí tí ò tí ronú kúwàdà ó yẹ máa bàjẹ́ ó yẹ máa jóná pàṣán tá a fi nà ọmọ mi tí ò tí ronú kúwàdà ó yẹ máa jóná ó yẹ máa bàjẹ́ ó yẹ máa jóná ó yẹ máa bàjẹ́ ó yẹ máa jóná gbogbo ogun tí ọwọ́ mi ò ká oní ìbèrè ọ̀fun fún mi lórí wọn olúwa bá mi kọlù wọn olúwa dìgbòlù wọn olúwa jà fún mi olúwa jà fún ọmọ mi olúwa jà fún mi bàbá jà fún mi gbogbo ẹni bá ti ronúkú ẹ̀dá tí ò ní ṣe burúkú fún mi mọ́ tó bá pọ́n mi lé ẹlẹ́dàá bá mi pọ́n wọn lé ẹni bá yẹ mi sí olúwa bá mi yẹ wọn sí ẹlẹ́dàá ṣẹ̀dá o bá mi pọ́n wọn lé gbogbo àwọn ènìyàn rere olúwa bá mi pọ́n wọn lé gbogbo ẹni gbàdúrà fún mi tó gbàdúrà fún ọmọ mi tó fẹ́ re fún mi olúwa bá mi pọ́n wọn lé o olúwa bá mi pọ́n wọn lé o take me for granted olúwa useless wọn olúwa paralyze wọn olúwa useless wọn mo gbàdúrà fún gbogbo àwọn ẹ ó máa tẹ̀síwájú èmi náà máa tẹ̀síwájú ọwọ́ ipá ọ̀tá agbára ọ̀tá kò ní ràn wá kò ní ká wa I shall not be ignorant of the devices of the enemy I will not be ignorant lórúkọ Jésù iye mi ò ní rà tọmọ mi ò ní rà lórúkọ Jésù iye wa ò ní rà iye mi ò ní rà tọmọ mi ò ní ra ẹni tó lòun fẹ́ sọ mí dẹrú ayé tó lòun fẹ́ sọ mí dàwọn ẹrú ènìyàn tó lòun fẹ́ máa fi mí ṣẹlẹ́yà olúwa pò wọ́n mẹ́rọ̀fọ̀ olúwa pò wọ́n mọ́lẹ̀ olúwa bá tiwọn jẹ́ ọpọlọ ìkà tí ìkà fi ń bá mẹjà olúwa jọ̀ọ́ bàjẹ́ olúwa jọ̀ọ́ dàrú gbogbo ọpọlọ tí ìkà tó kójọpọ̀ láti máa fi bọ́ ọmọ mẹjà olúwa jẹ́ kọ́kọ́ náà dàrú kọ́pọlọ náà bàjẹ́ ẹni tó ní màmá gbégbé ayé gbèsè ó yá mo gbàdúrà fún ọ ọ̀run kò sọ ẹ́ sí gbèsè tó kójọ láyé tó ń jọ ẹ́ lójú nẹ̀ tó fi ń gbógun ti ayé mi iná kó jó dànù ó yá o ilẹ̀ ríru kó yá gbogbo ọ̀tá mi tí ó bá lóun ní ronúkúwàdà ni o èyí tó bá ti ronúkúwàdà Mary sọ fún mi pé ayọ̀ ń bẹ lọ́run lórí ẹlẹ́ṣẹ̀ kan